e don tey wey kabiyesi don dey miss queen naomi e don tey wey queen naomi don dey miss kabiyesi forget all dis gragra wey dem dey do queen naomi will be acting as if she no send kabiyesi again she still misses kabiyesi that is just the truth and today only brother made it possible for both of them to come together and it was all jollification o. Oh we no hear say queen naomi dey quarrel kabiyesi o we no hear say kabiyesi dey quarrel queen naomi yes wetin we hear be say Miriam, she dey for one side dey watch wetin dey happen she dey cry because she thought that taking the position of the first wife in the palace will make kabiyesi to throw queen naomi into the bush but e no possible now Yes, we know who is who in that palace. if a people don't state it clearly. Whether you drag the position of the first wife or not, Queen still remains the first. Yes, since the dowry of Kabiesi is still in the hands of Queen elders. What are you dragging? There is nothing to drag, just accept it with a good faith that Mommy Tedinekawa was in the palace before you. But I should not agree now she go dey get heart attack heartbreak every day by day because Queen and Kabiesi is not who you people are going to say that they will separate. They have tried. If Queen and Kabiesi are going to separate, ah, therefore don't separate, stay till now. The Olorys don't try everything possible to see that they scatter them. They don't enter different Babalawo's shrine. They don't enter different places to scatter the relationship where Kabiesi and Kwenagomi has built. But it is not something that can be scattered. Kwenagomi is that chosen one that we have been hearing about the prophecies for so long. Both are meant to be together. Even some say that Kabiesi and Kwenagomi are 16th century lovers. They come by reincarnated again and start where they stopped. So you see that waiting the Oloris they do, you know, go work. even the kayamata it is not working at all but the thing be say we dey happy we we we be Queen Naomi fans them. we no go lie anytime wey Kabiyesi and Queen Naomi just get together It e dey sweet us for body well well because why dem go They have issues always Queen Naomi is such a peaceful human being Kabi Kabiyesi we know say kabi Kabiyesi they misbehave sometimes but When Naomi is ready to forgive. So now, when Queen Naomi and Prince Tedeneka will take palace, things are going smoothly as we heard. But the shocking thing be say, Miriam was washing. She was peeping when Mommy Tedeneka will kneel down for her husband. Come back, Kabiyesi, for one thing. When I say Mommy Tedeneka, you e know they had for her to kneel down for Kabiyesi. You e know they had. That is small thing now. Queen Naomi kneeled down and begged Kabiyesi, and immediately Kabiyesi heard of it. Whatever it is that Queen Naomi want to beg, anytime when she kneel down, Kabiyesi will just do it for her. And today again, she don't kneel down. She don't kneel down for Kabiyesi. In beg Kabiyesi, say, if you are not ready to set your wives out of the palace, set them free, send them out, allow me to do what I want to do. Kabiyesi come the look shoe. I thought this woman want to beg me to return back or something. But no, When Queen me, she doesn't want to enter palace. She stated it clearly for Kabiyesi. Enter Kabiyesi, my primary assignment now is to take care of Prince Tedenekau and train him in a way that pleases God and the society. i no get strength to enter palace come dey fight who no dey fight me i no get strength to come and be fighting witches and wizards yes so e better make i just stay on my own if you are not ready to fulfill all the promises you made to me na wetin queen naomi tell kabiyesi kabiyesi thought that mummy tedinika She is joking my correct and wonderful people abeg o oh, make i greet una before we carry this our ogbonge tori dey go Good morning, afternoon, evening to you or according to your time and the time where we take the see this video. Yeah, welcome back to Tessie TV and we are still on the gist about waiting the stop for inside palace. My wonderful people are the great one now. I say may God bless each and every one of you where they always stick to Tessie TV because you e know it's you. I appreciate all of una. Una, una be my number one fans, each and every one of you. Thank you guys. So my correct people go back to the tori When Naomi kneel down for her husband as Miriam she still there outside the peep to know what is going on. She wan see to the end of the that uh, visit where Queen Naomi visit. When Naomi beg to say, is you. all I want is for you to allow me. Let me travel outside the country and go and further my studies. I no wan drag anything with anybody. I know say you go help me and you feel do am for me. Allow me. Let me travel with Prince Tedinika oo. And we hear say Kabi Esi no give am reply you. Yes, it e go hard for Kabi Esi to allow Queen Naomi travel outside country go further her studies. Imagine how many years she go stay there because if she go now, She might not even return back again. Even if she returns, she might not be interested for uh, where Kabi Kabiyesi dey. So it is a 50-50 something. Oh. Kabi Kabiyesi just looking at Naomi tell am to get up. Oh. Sit down first. I go think about her. Not be something where I go just give approval like that. Yes, because e go dey hard. If Kabi Kabiyesi allow Queen Naomi travel with Prince today. it go hard for them to return. And there is already a prophecy in the palace that Prince Tadenekawo cannot stay outside the country since he is the firstborn male child of Kabiesi, that he has to stay behind and learn the custom and traditions of Ileife because nobody knows tomorrow. So it is a very risky job for Kabiesi to allow Queen and Prince Tadenekawo to travel to Australia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 And for my returning subscribers, I can never cease to appreciate each and every one of you. Thank you guys so dearly. Thank you so very, very much for always sticking to Tessis TV. And bear in mind that all this information are all alleged information we gather from the walls of social